الكريم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرفع púpọ̀ fún ọlọ́run ọba tí ó dáwà sí tó ṣẹwàkù tó tún jẹ́ ká láǹfààní láti wà títí di ọjọ́ jùmọ̀ àtò ní ilẹ̀ tó jẹ́ ọjọ́ jùmọ̀ àtò kẹ́yìn nínú Ramadan ti ọdún yìí kátútó láàfà ní ọjọ́ jùmọ̀ nínú oṣù Ramadan lẹ́yìn tó ní oṣù jẹ ọdún tó tún bọ̀ òǹkèyàn tó máa wá di ìbà náà lọ nìkan ló mọ́ kan wo ní kálukú wa káṣe tó pọ̀ ní ọba tó dáwà ti mọ̀ bàtà fẹ́ lò adúpẹ́ fọ́lọ̀wọ̀n bá náà tó ṣẹ́wà kù tó jẹ́ káwà lójú ọ̀nà pé tí ẹ̀ náà là ń ṣe àtọrọ àlékún aláwọ̀láwọ̀n fún ànàbà Muhammad sallallahu alaihi wasallama ẹni tí aláwọ̀ bá fi àgbọ́yẹ̀ sí tó fi rán sí wa ó ṣe fi rán àwọn ànábì àtàwọn òjíṣẹ́ tí wọ́n ti ṣíwájú tí a pè ń sálàwọ̀ bá ní kí wọ́n wá ṣe láyé ọlọ́nìkan wá kọ́ wa kódà wá ṣe káwọn ọ̀nà bí wá kílọ̀ ipé ká má jẹ ayé gbàgbé ọ̀run o torí pé tẹ́yìn ọba ti lẹ́tọ̀ sáàlì jánà yẹn ibi kan náà tún wà tó gba gbogbo ẹ̀dá ọ̀nà nínú ọ̀nà ẹni tí ọba ti wá ṣe tọ́lọ̀ láyé káwọn òjíṣẹ́ wá sọ fún wa pé ibi tẹ́lẹ̀ náà máa dé sínà nínú ọ̀nà kọlọ̀kó jọ nínú àánú ẹ̀ kó má ṣe nà sí lọ́mọ náà bá ṣe ń sọ fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ pé ní náà ní jíma tó kẹ́yìn nínú oṣù Ramadan bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé ó bá ní ìpẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kan lórí ilẹ̀ ayé lónìí tí wọ́n tún ní wọ́n ṣe náà fìlà láyé kan wa ni lọ sí àwọn àyè nínú àmọ̀sájì àwọn létàpé nílé ọlọ́run àwọn èèyàn tó lọ ń ṣe tọ́lọ̀wọ̀n bá ọ̀rọ̀ wọn bẹ̀ tó lọ ń ṣàdádálẹ̀ tọ́lọ̀wọ̀n bá takò tó bínú sí tánàbí náà sọ̀rọ̀ nípa rẹ̀ pé kò dá àdádálẹ̀ ọlọ́run ò fẹ́ sallallahu alaihi wasallam ele se wa le mo púpọ̀ adan bi Ọlọ́run fún gba àwọn àfáà tí wọ́n sì gbé gbogbo ṣe sí idale lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sì fi napa na ti tẹ̀lé wọn erpe ta àwọn àfáà yóò bá àwọn èèyàn yìí náà kúkún ní nǹkan tí wọ́n fẹ́ ṣe ọ̀nà táàfà já láwùjọ náà ni pé táàfà bá ti bọ́ síwájú lórí ìwà bàjẹ́ kan kó tó bojú ẹ̀yẹ̀ yìí ẹ̀ ti kún ẹ̀nà ni táàfà bá bọ́ síwájú lórí dáadáa kó náà bojú ẹ̀yìn èrò tí ẹ̀dẹ̀ lónìí a ní ká létí tó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọ́n bá rí oṣù Ramadan wa máa pé 29 ní ọjọ́ Wednesday tó ń bọ̀ ọjọ́ alàrùbá yọmùl àdìáì tí wọ́n bá róṣù lálẹ́ ọjọ́ náà ajá pé yọmùl khamis ọjọ́ Thursday tó ń bọ̀ ajẹ́ ọjọ́ ọdún tí a bá gbà national tí wọ́n rí oṣù ajá pé

صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته ẹbẹ̀rẹ̀ gbígbà àwẹ̀ yìí pẹ̀lú pẹ̀ẹ̀rẹ̀ kóṣù lé o bákanáà ẹ kọ̀mpítà àwẹ̀ yìí kẹ̀ẹ̀dẹ̀ ṣọdún pẹ̀lú tẹ́bá ti gbọ́ kóṣù lé wàyànwádí àlẹ́ẹ̀kùn tí kùrùkùrù bá jẹ́ kẹwàárí oṣù anábìnrin ẹ̀ka oṣù tẹwà nínú ẹ̀kùn pọ̀gbọ̀n fọ́ ẹka ṣàbánù púpọ̀gbọ̀n kẹfì láǹfààní àti bẹ̀rẹ̀ Ramadan ní tí ẹ̀bá rúṣù bẹ́ẹ̀ náà náà ti máa ka Ramadan náà púpọ̀gbọ̀n tàbá ti láǹfààní àti rí oṣù Ṣawwal kó lé kílẹ̀ kọ́kọ́ jẹ́ lẹ́sẹ̀jà kọ́kọ́ mùsùlùmí tó bá fẹ́ kọ́lọ̀ kó gbà ẹ̀sìn òun àbíkó tún ẹ̀mí ẹ̀ṣì dáadáa pẹ̀lọ́ba tó ní kó sìn òun kó máa ní ẹ̀mí ròyíròyìn ẹwò wàhálà lákọ́ra wá sí àjùmọ́jọ́ ọdún jọ tí mùsùlùmí bá ti nírò ilé lẹ́mi kò mọ́ tó ń ṣe o ó náà kọwà láwùjọ àwọn mùsùlùmí ní ọ àbẹ́ọlọ́wọ́n bá kójọ kó má ṣe ní àti ibẹ̀ o lónìí a rí pé lásìkò tá wà yásìkò tá àdúrà pọ̀ ní ó tún lé kan sí torí pa ti wà nínú Ramadan tóra tó ti wà nínú mẹ́wàá gbẹ̀yìn ìmọ́ wá ṣe ní pé ó yẹ ká bèèrè lọ ara wa pé kí ló ní kálukú wá ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run gan wọ́n ní kálukú ló ń tọrọ àdúrà ló ń ṣàdúrà ló ń tọrọ ọkọ̀ lọ́dọ̀ kí ni tó

man yaqulu rabbana atina fid dunya àwọn tẹ́ pé ní tí àwọn máa ń sọ gbogbo ògbà tó bá ń ṣàjúwà àwọn mọ̀nàbìkì táwọn náà rápálá wá sí ọba àwọn ọ̀tá ọlọ́run táwọn náà rápálá wọ́n sáà ní àwọn mùsùlùmí ni rabbana atina fid dunya ó ṣe jásùn tó pọ̀ nínú àdúrà ẹlòmínà nínú Ramadan nínú ẹ̀ promotion owó rẹpẹtẹ ọrọ̀ rẹpẹtẹ kí gbogbo nǹkan pọ̀ kó náà ní owó bí kíní kan ọlọ́ náà tí wọ́n sọ̀rọ̀ ilé yìí a ti náà fi dúníyà dúníyà dúníyà dúníyà ayé iná ló sọ̀rọ̀ wa ma lahu fil akhirati tó máa débá lọ́dọ̀ ọlọ́lá ń gbéyàmà ẹwà wáyà tó tẹ̀lé wà minhum man yaqulu rabbana atina fid dunya hasana ọlọ́nà àdẹ̀rẹ́ àwọn ẹlòmí náà nínú tí wọ́n pè wọn ọlọ́run tí wọ́n ṣàdúrà tí wọ́n tọrọ nǹkan tí wọ́n jọ fún wa ní ayé ṣùgbọ́n dáadáa ní ayé fún wa àwọn tàkọ́kọ́ òfin dáadáa sí àwọn kan ń bèèrè ayé ni fún wa ní dáadáa ayé yìí

kí ẹ rí jẹ mahalal dáadáa táyé nìyẹn kí ẹ náà ọmọ rí kí ẹ láyá rí kí ẹ lọ́kọ rí olórí dáadáa táyé nìyẹn kí ẹ dẹ̀ rálàáfíà ayé àwọn dáadáa táyé nìyẹn kí nífọ̀kànbalẹ̀ tọrọ ẹ̀ tẹ́ bá ti bẹ́ẹ̀ ọba tó dá ayé mọ́ dáadáa ní tọ́ sí wa ó tí ó tọ́ sí wa nínú báwọn ènìyàn ṣe ń ṣe àdúrà tán bẹ ọlọ́run Rabbana atina fid dunya hasana wọ́n tó wá fi kún pé wà fil akhirati hasana àfáà ní ṣe kò tó sí dáadáa kí àwọn nǹkan tó wà lọ́rùn sí yẹn náà ṣe dáadáa ni náà fi sọ pé wà fil akhirah a ní nǹkan mí náà wà lọ́run náà aláláwọn tí wọ́n ṣe dáadáa tán ṣẹ̀sì láyé husna ń dóde wọn lọ́run àfá ni husna yẹn wọn na aljanna ziyada yẹn wọn ni orúkú yàtọ̀ wọ́ rírí ọlọ́run láti máa bẹ̀rẹ̀ pé ọlọ́run a tún fẹ́ dáadáa tọ̀run àfẹ́sáyé nìkan dáadáa tọ̀run náà já tún wà aljanna bó ṣe má dẹ̀ gbẹ̀ẹ́ nínú tó máa rí gbádùn táyé

ó fẹ́lẹ́ ju irun orí lọ ó dẹ̀ mú ju abẹ lọ wọ́n ní bíbẹ̀ ọlọ́nkọ́ ọlọ́njọ́ ńlá wá ó ti pẹ̀lú àjọ àtàà ń ṣe pé ìhìdínà sọ́rọ̀ ọ̀pẹ̀lú tẹ̀lù kí ń ṣe ojú ọ̀nà tó dúró lédè táyé nìkan tàbá tún débẹ̀ ẹ̀ náà ká tún rí bẹ̀ ké ká má jà sínú náà tẹ́lẹ̀ mi àkó sí náà bẹ̀ kó tó padà wá dípọ́n wá mú jáde kó tó wá wọ náà jẹ́ náà gẹ́gẹ́ bí ṣe wà ní sọ Bukhari يخرج من النار ما كان في قلبه مثقال حبة من الإيمان وعن لو قد مدد كل نينونا أو في سنة الجنة ẹni tí ń tó bá kéré bí ọmọ náà gún tó kéré kékeré báyìí bí atọ́ tó wà lọ́pọ̀ ẹ̀ nínú iman iná ò ní jó iman yẹn ó gbọ́lọ́gbọ́lọ́ lòdò ṣùgbọ́n kọ̀ mítà atrocity tó ní agbára láyé kò tẹ̀sítọ̀ bá lẹ̀wà jẹgbà lọ́rùn inú náà níyàwó àwà lọ torí kò túbá kó tó wá wà dìjánà àwọn olùgbàgbọ́ òdòtọ́ bá ń ṣàdúrà àwọn máa ń bẹ̀rọ pé wà ní àdáàbà náà àwọ́ òfẹ́ yà ná rárá làwà ń bẹ̀ nìyàn àdúrà yìí ọkàn gbòógì nínú àwọn àdúrà tánàbí máa ń ṣe sallallahu alaihi wasallam kódà hàtàtà ní bá ń tọ̀wà tó bá ti dé ìbẹ̀rúkìlì yamani ní ìdẹ̀ kàábà alájẹ́ o máa stop gbogbo káàkiri ṣe bàtẹ́rẹ̀ awà bẹ̀rẹ̀ rọ̀bánà àti na fi dúnìyà hasana wà fi àkọrẹ́ta hasana wà kí na àdába náà rọ̀bánà àti na fi dúnìyà hasana wà fi àkọrẹ́ta hasana wà kí na àdába náà ọlọ́wọ́ bá náà tí wọ́n ṣe lè ulaika lahum nasibu mimma kasabu àwọn ni wọ́n máa nípìn dáadáa tí wọ́n ṣe láyé wọ́n tún nípin dáadáa wọn ní ọgbẹ̀dà kí àwọn wallahu sari'ul hisab ó ní ọlọ́run bá tó máa ń yára sí ṣe òní tó bá ti ṣe náà ni wà ṣe bá kò ń dìlé rárá ṣe tó tọ́rọ̀ rí ó gbà ó bèèrè tọ̀hún ó níjẹ̀ ni kí ló wá pàtàkì lẹ́ni wa láyé tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tàwa ń ṣàdúrà ní kèfèrí tẹ̀gbẹ̀ ayé ọlá kèèmínà ní ṣe kèèrí ṣe kèèkọ́nà mi ṣe ọ̀nà àbáyọ ni wọ́n wá kan tàdúrà lórí ayé ayé ayé ayé ayé kódà ló bí ṣe títí títí kódà kò rántí fún ọmọ ẹ̀ ara ni kódà ní mi tó fẹ́ràn ayé bin Sa'd radiyallahu ta'ala anhu ẹ̀rẹ́ tó ṣàlàyé rẹ̀ fún wa Sahl bin Sa'd ọmọ kékeré ni ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló wà nígbà tó pẹ̀sìdáàmù lọ́dọ̀ àwọn ìsọ̀rọ̀sọ̀rọ̀ kó dẹ̀ pẹ́ ń tàn níbi ìjáde láyé ọlọ́ndẹ̀ jẹ́ kó jẹ́ ọmọ tí ẹ̀ ní ẹgùn nínú sọ̀hábà ó lò tó lé ní 100 years láyé ó ní sọ̀hábí tó kú gbẹ̀yìn ní Madina ẹwà wéjì ẹ̀ nígbàtánà mi fẹ́ papòdà ó wà bẹ ọmọdún mẹ́ẹ̀dógún lé díẹ̀ olówá haúrà àwọn ọ̀rọ̀ tó lágbára báyìí sórí ó ti ti kékeré mọ̀ páyé ò jẹ́ kankan torí hadith afẹ́ kàyì ẹ̀rìpọ̀ mọ́ kékeré tó mọ̀ páyé ò jáwọn kankan tágbàlagbà mi dẹ̀ wà láyé ní ìsìn ó bá ní kìíní ó bá tẹ̀wọ̀n ó bá nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ó bá wọ́tì kankan lọ́dọ̀ ọlọ́run tó tó ìyẹ́ ẹ̀fọn ni wọ́n náà lẹ́bí sọ bẹ́ẹ̀ ká ní ilé ayé bá tẹ̀wọ̀n lọ́dọ̀ ọlọ́run tó nítumọ̀ kan tó níwèsì kan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ ń válù ayé tó wá tó ní ó ní ọlọ́run ò ní fún kèfèrí ní omi gẹ ẹyọ kan káfí sí bíbu omi sẹ́nbà kágbé ní ọlọ́run ò ní fún kèfèrí ní kan tó mú nínú ẹ̀ ìtumọ̀ ẹni gbọ́ ọlọ́run ò bádọ́ ayé lòbìdí sájá tẹran ọlọ́run ò bádọ́ ayé ayé ò jámọ̀ ni tí ò wúlò kéyàn gbọ́dọ̀ wá kó gbogbo hadithu yìí àti tòmí náà wà tó tún máa jẹ́ ká tún gbọ́yé sí Sheikh Albani náà ni wọ́n sọ haha ilé yẹn nínú sùlùsílátì àdìsí sàhíhà wọn wọ́n ni inna Allaha yu'ti ad-dunya man yuhibbu wa man la yuhibbu wala yu'ti al-imana ń tẹ́lẹ̀ ẹlẹ́ha ní ó lè máa gbọ́n kọ́bọ̀ gini àfáà súnà mashallah ọlọ́run lè kẹ kúkọ́lé kú lówó lọ́wọ́ ma yẹ̀ ẹ̀bẹ̀ tọ́lọ̀un fẹ́ tó ń ṣẹ̀sìn ọlọ́run arábìnrin ọlọ́run a máa fún láyé wọ́n mọ́ ńlá yọ̀ ẹ̀bù ẹni tọ́lọ̀un ò fẹ́ aṣẹ́wó ọmùtí onítẹ́tẹ́ apààyàn tó ń ṣe ọlọ́run àtúmà fún yẹn náà láyé

so ayé useless <laughs> ọlọ́nkàn fún ká ní ó wá ní ṣùgbọ́n kankan wà ní òun useless ní ẹ̀rọ wọ́la yọ́ntẹ̀lì ìmáàna mọ́nà àhábà ọlọ́lọ́wọ̀ ní fẹ́ nìkankan ní ìmáàni àfẹ́ntọ́lọ̀n àwọn jẹ́ kí ṣe tó wájẹ́ tajá tẹran lẹ́wà gbogbo òru yí ń béèrè lẹ́wà dá ogbẹ̀ ní ikọ́ ẹlòmí ò wá ní kankan tó ń tọrọ jù owó ọlá ọrọ̀ tí a gbogbo bá ti pọ̀ tó lọ́kàn òjẹ́ ní balẹ̀ tó ẹ máa béèrè nínú àjọ ayé anta waliyuha wa mawlaha ọlọ́run jẹ́ kí mọ́ni mi lékún sí fún ẹ̀mí wa ní àlékún yí mọ́ni sí wọ́zàkíhà dẹ̀bọ́wá fọ́ ẹ̀mí wa yí mọ́ má jẹ́ kí connection ẹ̀mí wa pẹ̀lá yé má jẹ́ kó kó bá wa lọ́dọ̀ rẹ ọlọ́run anta khayru man zakkaha ìrẹ́ nìkan ló lè fọ́ wa lọ́kàn yí mọ́ lábòjútó ẹ̀wọ́ ló ní wọ́n mọ̀lá àti ẹni ẹjá bẹ ọlọ́run kí má ní wá lékún ká máa bẹ ọlọ́run dáadáa táyé yẹn ìtí ò ní díwọ̀ tọrún tọrọ ká máa fi dáadáa sí níparí fún tèmi ká má gbàgbé ìpele ayé tàwà yìí nígbà tọ́lọ̀ngọ́ fẹ́rò yẹn nínú àkùrá wọ́n ní kí ni wà nínú ilé ayé ọlọ́run kí ni wà nínú ayé ẹni ìgbádùn ẹ̀tàn jẹ́ lásán ni ìgbàtọ́nà ọba fẹ́ ròyìn tó ń fi ayé jù sí fún wa ó jápàdà sọ́dọ̀ ṣètọ́ ṣètọ́ tó jẹ́ kẹ́ máa válù ayé ó fi ń tàn èèyàn sí ẹni ya'iduhum wa yumannihim wa ma ya'iduhum ash-shaytan illa ghurura ọlọ́ni ṣètọ́ nílẹ̀ ń tàn ó ń promise wọn pé ẹ máa wọ́ọ̀lì ẹ fọkàn balẹ̀ ẹ máa àṣìf láyé sẹ́ àní máa ní nǹkan àníwò wálẹ̀ òlè gbésẹ̀ àníwò wáyé láti wájà gan àníwò wáyé wá láti wáyé lòṣì alólóríire ní ẹ̀ alọ́lọ́rọ̀ ní ẹ̀mọ́fó náà lè rófin pọ̀ gbogbo táwọn èrò ń pọ̀ ayé ayé ayé ayé náà ni ọlọ́ni ṣètọ́ nílẹ̀ ń tàn ó ọlọ́wọ́n wá mọ̀ ìrìnàjòhun ṣètọ́ ìlà òwúrò rọ̀ ẹ̀tọ́jọ́ ló fi ń tàn wọ́n tí ò ní pẹ́ tán tí ò ní túmọ̀ innama duniya fana'un ayétàwà náà yìí máa tán jẹ́ kan òjìjì ló dẹ̀ máa tán ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀nibà tó ní kálukú máa tán lẹ́sàlì duniya tó gbóòtò kò sí tó permanent láyé àwọn kan ti du ayé lọ tán lórúkọ tán lọ́lá tán lọ́rọ̀ tán lókìkí tán wà connected wọ́n ti lọ kò sí permanent ló ti ẹkó máa lọ ní lóòtò fẹ́ lóòfẹ́ kó máa lọ ní ó dẹ̀ ní smarti kọjá ń tọ́lọ̀ fẹ́ ṣe fún ẹ láyé bọ́dà ṣe lè wùn kó wà sluggish tó ń tó fẹ́ ní láìwà ní owó magọ̀ ẹ̀tọ́lọ̀ bá fẹ́ fún ọ̀rọ̀ pẹ́lẹ̀ oṣùwájẹ́rò ilé lọ́lọ́ fún alọ́lọ́ fún èyàn wá gbá lọ́jẹ́ for slap student kò túnbà kó ló máa lóòdù nínú ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kò permanent ìnáma dúnìyà kàbẹ̀ẹ́dìn ayé ìdá gẹ́gẹ́ bí ilé kan ní nọ́sọ̀jẹ́sì olè àǹkà bòòdù ẹlẹ́ẹ̀tí aláǹtakùn ẹwọ̀n bá láǹtakùn ṣe wọlé aláǹtakùn tó bá sáàtì àwọn sáàdà tó bá kọ́ ilé tán tẹ débẹ̀ a dàbí kẹ a máa jọ́n a máa górí títí fọ́lọ̀ jáde ilé aláǹtakùn ẹ̀wọ̀n kí la fẹ́ lò bẹ̀ bó ṣe já tó yẹn tẹbákan rọra mú gbálẹ̀ sí ní báyìí tẹ́gbẹ̀rẹ̀ àfi ìsìbáwáyì kọ́lá tẹbá fẹ́ adẹ́gùn sí ó ti bàjẹ́ ẹwọ wàhálà aláàsàkùn ẹwọ ilé tó ń wúná ẹwọ bílé ẹwọ wàhálà tó ṣe tán ẹwọ ilé tó ń bó ṣe fáì tó ẹwọ bó ṣe sí tó àkàrí ayé nìyẹn àkàrí ayé nìyẹn wọ́n lápàdé yẹ kìí kàmínà àyúhà tọ́ ó ti tó ìnà àti nínú ayé tàfẹ́ jẹ tàfẹ́ wọ̀ bí tàfẹ́ tù nítàlẹ́ fi gbèṣẹ́ ní kúṣà rọrùn tàbá ti rí bùkátà gbọ́bọ́ ṣe rọrùn tàbá ti rí gbọ́bọ́ ṣe rọrùn ma kàmàrí gbọ́ kódà káfàbá ní nǹkan mi táà nídìí ẹ̀wọ̀n ẹjá dìspóṣẹ̀ kátúfowó ẹ̀ kátúfiṣẹ̀sìn dáadáa ní nǹkan mi competition eléèmì ti di márùn-ún eléèmì ti di mẹ́fà mo ní tẹ̀ tí mo tún ní lọ́rùn ìjọ tó bá díjú pẹ́n ìwọ ló ní àwọn ẹlẹ́ni ló máa padà jẹ́ ti wọn owó ní gbaládá toró òná yìí tó ná níwà gbaládẹ̀ yìí tó ní ìwọ níwà jẹ́ ìṣirò ẹ̀ àwọn ọmọ náà máa jogún ìyàwó náà máa jogún ṣùgbọ́n ìwà jẹ́ ìṣirò lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó ná nínú ẹ̀ tó dẹ̀ fọ́nà lẹ́tọ̀ títí wọn àníkò sọmọ àtìyàwó àtẹ́jẹ́ ẹ̀níkò tán dòdò sí fílẹ̀ nínú ẹ̀ fún wọn táwọn náà bá rẹ̀ sí rí tó sípá ọwọ́ tí wọ́n náà ti ń tẹ́tí bẹ̀rẹ̀ sí máa jìsó tàwọn kankan kó já wọn bá náà ló máa kù fáwọn náà tó kọ̀ máa pé mojogun bàbá mi mojogun ìyá mi tètè fi nínú tíwọ náà ní fúnra rẹ̀ tètè fi dé nǹkan mọ́lẹ̀ tí wà bá lọ́rùn ayé òjúbẹ̀ yìí kò jùbẹ̀ yìí lọ ó kàn máa tán lójijì ni ọ̀run ní ká máa tọrọ ìmítà ń lọ ní sàárè oníká mójútó ká kírù ká gbáàrẹ̀ ká túnkọ̀rọ̀ wá ṣe ká tàníyàn wá ṣe ká hùwárí ká tí ó bá ní gbogbo ta máa ṣe tí gbogbo yẹn ni ká máa rántí kama jara wala mo jiru opportunity bi gbàdúrà tó wà nta lọ́wọ́ lọ́wọ́ báyìí ká fi bèèrè aya torun dáadáa saya di torun ní parí nínú mẹ́wàá gbẹ̀yìn ká ti ma pale mọ́ fún iyo zakatul fitr ká de jaka oúnjẹ la fi yọ ayé náà náà fọ́n lé títí títí opportunity yẹn gba owó lọ́wọ́ àwọn èèyàn oran zakato dúró lọ́tọ̀ zakato jẹ dúró lọ́tọ̀ zakatili zaka tó ń jẹ ní ànábi gíìdì nọ́pùsọ̀ lórí ẹ̀ oúnjẹ lànábi pèyí sọ́lọ́lọ́lọ́lọ́ oúnjẹ tán dẹ̀ jẹ́ lùwà àti táwọn yóò lè jẹ ó dẹ̀ lè fi dẹ̀ nínú yọ́ ẹlẹ́fi rẹ̀sì yọ́ ẹlẹ́fi gàrí yọ́ oúnjẹ tí mọ̀ pé tẹ́bá fáwọn èèyàn máa jẹ́ oúnjẹ náà rí kó ó nítumọ̀ ṣùgbọ́n kẹwàá lọ máa fi owó yọ́ ẹlẹ́yìn tako ìpìlẹ̀ ń ta kọ́lọ́dà fún àwọn àtíṣà ní ìsọ́lọ̀sọ́lá torípọ́lọ́dọọdún náà ni a ṣe mọ́ ma wà ń tàn ṣùgbọ́n kí ni tàà bùkátà fi jù nínú àti jẹ́ kídẹ̀kùn dé bá rìn láwùjọ o tẹ bá fún ẹlòmí lówó zakatul fitiri wà náà tún lè lọ fi dájọ ẹlòmí tún lè lọ fi ra bàtà ẹlòmí tún lè lọ fi ra aṣọ ẹlòmí tún lè lọ fi ra ago ẹlòmí lè fi ra fóònù ṣùgbọ́n ẹgbóúnjẹ fún lọ́jọ́ ọdún anábì ní ẹ̀rọ wọn lọ́rọ̀ kúrò ní káwọn máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ní rọjọ́ yẹn káwọn náà sí jẹ́ ní wọn oúnjẹ ni ó ẹ má gbẹ̀tàn pẹ̀lú gbogbo àwọn àfukárù táwọn kan kó wá condition wa ò lé nílùú wá ń dídé bí pé owó ní kẹfẹ́ ránṣẹ́ ẹ máa fòjẹ ránṣẹ́ ẹkùn tó gbọ́njẹ́ jẹfẹ́ lọ́dọ̀ àwọn ará bíyẹn wọ́n ti blọ́ọ̀kọ̀ náà wọ́n ti ṣe kíníkan gbogbo orí yóò ṣẹlẹ̀ sí wa ibi tó bá ti ṣẹlẹ̀ sí wọn níbi irú ẹ̀ dọ̀rọ̀rọ̀ tuntun kọjá rẹ̀ fàdìrì ha dọ̀rúrí eléyẹn ló lè ti ka ẹja kó ránṣẹ́ sáwọn ará àbí tilẹ̀ kò sí rẹ̀ lọ́dọ̀ wa ní kọlọ̀wà kọjọ kó gba náà ìbára fún wa ogun tàbí gbọ́ lódodo ọ̀rọ̀ ọlọ́run ní rọ̀rọ̀ lọ́nìí ẹja múlò ká bẹ̀rù ọlọ́run ká má padà síbi ìwà bàjẹ́ ìtàlẹ̀ fi gbọ́dọ̀ àwọn gbọ́kúgbọ́ ẹ má jẹ́ ká tíráì láti máa wájẹ́ kó nítumọ̀dé tiwa yóò ká máa rí ní rí ìgbọ́kúgbọ́ lọ ẹni tó ṣe wá àti pé ẹ̀sùn tẹba jẹ sàhóòrì tán ẹ̀sùn kẹjíkẹ kí tó bèé ìgbà tó bá wù yín ìkan nínú àwọn àdánwò àtúbọ̀tán ayé tẹ gbọ́ lọ́dún yìí nìyẹn ó ti ṣe é ṣe kú dọdún tó ń bọ̀ kí ẹ̀tún gbọ́ pé tẹbá kí sàrọ̀ wíìsàn lálẹ́ ẹ̀sùn ìgbàtẹbá tó jìnà nígbàtẹmà tó jẹ sàhórì yìí ẹ̀gbàjílagun mẹ́wàá àárọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa gbọ́gbọ́ púpọ̀ ìlọ́jẹ títí títí táyé yóò fi ní jayé mọ́ àwa ní ká má fún àwọn ọ̀rọ̀ yẹn ní túmọ̀ ìtò burú jù bẹ́ẹ̀ lọ́sí ń bọ̀ láti máa gbọ́ o kéṣekéṣe láti gbọ́yàn kàtàkàtà sí ń bọ̀ àwa ní ká dúró lórí ẹ̀sìn wa ká mọ́ sáà wa muslimin ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا في كل مكان وصل اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا قوموا للصلاة يرحمكم الرحمن